Hello everyone, welcome to Tony Talks. Happy new month to you all. Happy new month. Oṣù ayọ̀, oṣù dáláre, oṣù ṣelógo. May every of your heart desire be blessed in the mighty name of Jesus. A máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lórúkọ Jésù. Ọdún tó àdẹ̀wò lọ́ọ̀kan ètò ó máa bá wa láyọ̀ àtàláfíà lágbára Ọlọ́run. Welcome to Toyeen Talks. Ẹ ṣé, thank you for following us. Thank you for your for your love.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 ó jẹ́ fèsì gbé sí ayé ẹ̀ tó bá fẹ́ kí n balẹ̀ ayé ẹ̀ jẹ́ ṣé kò yé ìyá ẹ̀ fèsì gbé sí ayé because mo mọ̀ ẹ́ dáadáa gbọ́ tí o bá fẹ́ kí ìgbésí ayé ẹ̀ bàjẹ́ dá That's tí ó kàn ẹ́ kò yé ìyá ẹ̀ dá sí ọ̀rọ̀ tí ó kàn ẹ́ tó bá fẹ́ kí ìgbésí ayé ẹ̀ bàjẹ́ dá sọ̀rọ̀ tí ó kàn ẹ́ olórí burúkú nìyí orí burúkú lẹ ṣe títí títí títí tẹ fi wọnú fake profile lọ orí burúkú lẹ ṣe títí tẹ fi wọnú fake profile lọ yẹn kọ́kọ́ ṣáà ní blogging. ẹ má má dá lóhùn ẹ̀yin tẹ́ ẹ fi kọ́mẹ̀ntì sí abẹ́ ẹ kìíní ẹ̀ ẹ jẹ́ ìṣá ní blocking because inú ẹ̀ tiẹ̀ kọ́kọ́ bí mi ná tówó lórí burúkú somebody ni aláyé bàjẹ́ ni olóṣì ni orí ẹ o ti réyàn tó rajà lọ́wọ́ mi rí tí mo wá disgrace ẹ̀wọ́ eléèrè this one meant to be màá tún send ẹ sí gbogbo whatsapp kò síbi tí mo ní send ẹ dé màá balẹ̀ ayé anything jẹ́ I have had enough. téèyàn dé ìrajà láti twenty twenty two kó dẹ̀ má sanwó ṣé mi lọ jí níbẹ̀ ni èmi lọ kó ibi tẹ́mi ti kó yẹn mo jí ní mo ò sanwó kò kí ń ṣòun nìkan o ṣùgbọ́n àwọn tó kù máa ń gbé kọ́ mi kò gbé kọ́ mi mọ́ mo dẹ̀ ti fún mo sọ fún ní last month mo níjọ́ bẹ́ẹ̀dì ẹ gangan mo níjọ́ ẹ̀ ló máa rí tó bá ti di December wàá rí wèrè throughout this month má dẹ̀ fi ṣe wèrè honestly speaking mo fi ṣe mo fi sọ má má pààrọ̀ picture wọn ni ewé mi lọ jalè mi lọ dóko nìyí ẹ mọ̀ pé mi ń ṣaṣẹ́wó mò ń dó gbogbo àwọn boys tí mo fi ń rówó fi rajà ẹ mọ̀ pé mo gbé àpótí aṣẹ́wó síta mò ń dóko olóko mò ń dọ́kọ lọ́kọ tí mo fi ń rówó rajà àbí tí bá rí comment èmi ò sọ fún ẹ pé kó wá comment síbẹ̀ o mo fẹ́ tẹ́ gbé lọ fún ni o ṣábà popular dáadáa ṣé kò yé yàrá yàrá yín kò sẹ́ni tí ò mọ̀ ṣábà mo fẹ́ kó gbé lọ fún ni ṣó ti yé ìyá ẹ̀ ṣó ti yé ìyá yín mo sọ fún ẹ pé kó wá kọ́mẹ̀ntì bẹ̀ kẹ́ ẹ gbé píkṣọ̀ yẹn kẹ́ ẹ gbé lọ fún pẹ̀lú voice mi ẹ gbé lọ fún ó wà lórí whatsapp status mi gan a máa rí ń bẹ̀ kò ní bá mi da fún yàrá ìyá ẹ̀ ṣé mo pé sábà ló ṣí ṣọ́ọ̀bù fún mi ṣé mo pé òun ló ṣí ṣọ́ọ̀bù fún mi tọwọ́ wà bẹ́ẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ okòwò o máa ṣòfò ẹ̀mí ni ọmọ bóun ló máa ń bá mi clear ọjà mi tó bá ti dé ní UK olórí burúkú olòṣì ó máa ṣòfò ni torí mò ń bá yín ṣaṣẹ́wó èmi jẹ́ ṣẹ̀pẹ̀tẹ̀rì tó ń gba owó lọ́wọ́ ọkùnrin èmi jẹ́ ṣẹ̀pẹ̀tẹ̀rì tó ń wá bàbá olówó kiri èmi ò wá bàbá olówó kiri iṣẹ́ tí n bá ni máa jẹ inú ẹ̀ ni màá fi bọ́ àwọn tí màá bọ́ olórí burúkú má ṣàǹfààní ó má ṣòfò ẹ̀mí ni ẹ̀yin ẹ jẹ́ kó má fún mi lówó mi wàhálà tájọ máa mú lórí ìkànnì lórí social media yìí ṣebí ìyàwó ẹ̀ máa ń wo gbogbo social media káàkiri á ti rí lórí péjì mi kò sí péjì mi tí mo ní gbé sí màá tún lọ gbé sórí YouTube lórí ìkànnì yìí ẹ ká máa wo bó ṣe ń lọ nonsense ẹ̀yin olóṣì tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó bá rajà tó bá yẹ pé àwọn tó wá lé ní wọ́n wá tán ṣe wá kó ọjà wọ́n wá tó bá wá di next year ló máa tó sanwó màá sì wà níbi ibi tí mo wà yẹn èmi ni first báyìí ni ó gbọ́dọ̀ sanwó ibẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn ò ní sọ pé kí n dúró di next year kí n tó ibi ibi tẹ́tí rí mi lẹ́nìyẹn èmi ni first ó pẹ́ jù ọ̀la ni àwa wíwẹ̀ rí pẹ̀lú bí mo ṣe tún wà lọ hospital tó mo ṣe ń sanwó pẹ̀lú mo ṣe sick tó mo sanwó storage ni tẹ́mi tiẹ̀ wò bí ẹni tó ní storage máa sọ pé àtàwẹ̀ bá ti yá ni tí wọn bá rí owó lọ́la second wọn á pè á pè láàárọ̀ the third ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní awálé ayé má ṣeré ẹ má ṣòfò ẹ̀mí ni àwọn ta ló ń ṣe gbọ̀ngàn gbọ̀ngàn tí fóònù ò nìyẹn àbí kó bá sanwó ẹ̀. ok fọ́ọ̀tì ẹ̀ ti fẹ́ lò bọ́lájọ tó fi ń pè ní ẹ jẹ́ ká lọ sínú kíní ta fẹ́ ṣèjà rẹ̀ ní olóòfò òun ló ṣì àwọn olóyìnbó kù náà ló máa wá ja gbèsè lọ́wọ́ ẹ̀ àwọn ló máa wá ja gbèsè lọ́wọ́ ẹ̀ tá ní ìyẹn ní láìkí ṣé fóònù eléyìí ló ń ṣe pé pọ́npọ́npọ́n ní ebí ẹ̀rìn àwọn olóyìnbó kù yẹn náà ló máa wá ja lọ́wọ́ ẹ̀ àwọn olóṣì àwọn náà ló máa máa tẹnu bọlẹ̀ káàkiri àwọn lórí burúkú má ṣàǹfààní ìwọ ṣáàbà má fún mi lówó mi kó wá rí mẹ́mẹ́ o ní fún mi lówó mi báwo wàá rí mẹ́mẹ́ kí ni mo sọ ó máa rí mẹ́mẹ́ <laughs> èmi tí mi gbádùn ẹ̀ ń ṣe èrè ayé yín ti bàjẹ́ ṣémi wá gbádùn mi èèyàn ló ibùkún ṣé ṣáàbà wà lára àwọn tó ń sanwó lé mi èèyàn ló ìjọba mọ nǹkan jẹ́ má dá sọ̀rọ̀ má bàa ṣe pé fún wa àti sábà má fẹ́yìn méjèèjì lépè ni ìyẹn ló fọ aláyé bàjẹ́ bàbá òun ṣe èrè ta ló ń jẹ́ sábà kí ló kàn ní àti ó sanwó mi ní ìnáwó ṣé mo wà lára àwọn tó gbé sílẹ̀ ni ó ti ṣe èrè ayé ò dẹ̀ ní dà ìwọ kó ká something yẹn kò ní bá mi dá fún ẹ mi ti fẹ́ rí ẹ lórí péjì mi mọ́ òye ìyá ẹ̀ ká lọ alọ wámi wámi ni kò lọ kó má bójú ẹ̀yìn mọ́ òní dá fún ẹ wo ló fọ aláyé bàjẹ́ ìyá ẹ ló ń sanwó lẹ́nu wo lórí burúkú olòṣì ẹ̀yin benefit bastard. ẹ hey, màmí wà lọ́nláìn nìyẹn o. ó jẹ́ ó máa ah wọ́n máa ń jẹ gbèsè o àgàgà tó bá rí olórí burúkú Yorùbá wọ́n máa ń jẹ gbèsè o wà láìtàláì tó bá tajà fún Yorùbá míì nínú United Kingdom ó lè tẹ́kì wọn ní two years mo ti tajà fún Yorùbá kan rí mo lọ sí báǹkì fún ni mo lọ sí àkáǹtì fún ni nígbà tí mo rí pé ó fẹ́ sọ ọjà yẹn dolórí burúkú ó ó dín ní thirteen going to fourteen months ló fi san almost eh, ṣé three thousand something kan ni ló fi san bíi three thousand something tán going to fourteen months mo ní láti lọ ṣí báǹkì fún mo lọ ṣí another account fún tó yẹ pé mo rí i pé ó fẹ́ sọ ọjà yẹn dolórí burúkú èmi dẹ̀ ti wà nínú ọjà tipẹ́tipẹ́ ó máa ma san hundred pound hundred pound ló máa san gbà mí á san one twenty mo máa ní kó fi sínú àkáǹtì mi nígbà lọ́wọ́ ẹ̀ ó lọ fi sínú àkáǹtì ìgbà tó san gbogbo owó yẹn tán ni mo rí owó yẹn gbà kìsì ni mo lọ ti báǹkì yẹn padà ẹ kó ọjà fún wọn báyìí èmi tí o bá pe àwọn Pakistan India pé kọ̀ǹtẹ́nà ẹ̀ dé wàláì two days lọ́ máa fún ẹ lówó ẹ̀ ọmọ ìdí nítorí pé wọ́n fẹ́ kó ṣe calculation kó dẹ̀ fún wọn ní invoice ẹsẹ̀kẹsẹ̀ lọ́ máa sanwó ìwọ lọ ṣe orí burúkú kó gbé kọ̀ǹténà àbí kó lọ pé ọmọ Yorùbá kó lọ pé ọmọ Yorùbá ọmọ Yorùbá tó da láàrin wọn wà láì wọn ọwọ́ méjì wọn tó méjì kó lọ pé ọmọ Yorùbá yí ẹ ti bàjẹ́ nìyẹn o ti rí owó fi ṣòwò mọ́ láyé ẹ o ti rí owó ṣòwò mọ́ o ti wọ gà òní gbogbo owó ló máa fi wọ mọ́tò lọ bá wọn gbogbo owó ló tó bá jẹ́ pé a máa ń top ni gbogbo owó ló máa fi top láyé ẹ o máa fi gbogbo owó mi nílé ṣe ṣe òtò ìlísì gbogbo owó máa tó lọ ń sìn tẹ́lẹ̀ Lizzy wà ń tà gbogbo owó ló máa san ó máa fi gbogbo ló máa fi wá fóònù tó máa fi pè wọ́n tó bá tún wá fi fóònù ẹ báyìí wọn ò ní gbé àfi tó bá lọ lo fóònù onífóònù láti fi pè wọ́n ló máa tó gbé àwọn nuisance yìí àwọn ló gbé ẹ wá sílùú òyìnbó ni ṣé sábà wà lára àwọn tó fún mi ní visa wá sí bíbá ẹ kò ní bá mi dá fún ìyá alájà ẹ ìwọ tó kọ́mẹ̀ntì lórí búkú yìí ṣábà wà lára àwọn tó ra tíkẹ́ẹ̀tì fún mi wá síbí owó ẹ̀ wà lára owó tí mo fi wọnú ìlú yìí ta ni ṣábà má jẹ́ ń ṣépè fún ṣábà o torí mi ń bọ́ìlì gan I have never done this eighteen years lélẹ̀ tí mo ti wà lẹ́nu iṣẹ́ mi I have never done this má jẹ́ ń ṣépè fún o pé kò yé ìyá alájà ẹ̀ ta ló ń jẹ́ ṣábà who is ṣábà kò ní da fún yín tájá bá ń sábẹ́ ẹ̀kún à ń sá fún ara wa ni ta ó máa ṣòfò ẹ̀mí ni tí wọn bá ń respect èèyàn èèyàn ń respect èèyàn pé nítorí pé èèyàn ń dàgbà jù yàn lọ gbọ̀ngàn máa sọ pé kú dí ta ni wọ́n kò ní dà fún ẹ àwọn ò ni à ń bẹ because ọ̀yà ló máa ń bẹ à kì í bẹ kò yé ìyá ẹ mo lè wọ aṣọ charity kó má wò bóyá nǹkan kan wà lọ́wọ́ mi láìfù tèmi nìyẹn tó bá rí wọn tó máa ń bẹ wọn ní nǹkan kan wọn ní nàdà chichi ti ń gbá wọn ní fake life lọ live èmi ò dẹ̀ ní bá wọn darapọ̀ mọ́ má ṣòfò ẹ̀mí ni wo ló fọ aláyé bàjẹ́ ẹ ló ń jẹ sábà wọn lè jù mí lọ o wọn lè ṣáájú mi délé ayé wọn ti kọjá àyè wọn mo ti yọ ẹ̀yìn lẹ́sẹ̀kẹsẹ̀ mo yọ kúrò mo là mọ ni oníṣì èrè ni ìwọ lè gbọ́jà síta kéèyàn olórí burúkú kan wá ba tiẹ̀ jẹ́ o lè gbọ́jà síta kó lè burúkú kan ba tiẹ̀ jẹ́ láti last year ó máa ṣe birthday mi ní year yìí o ó máa ṣe birthday mi ní month yìí kò tí ì sanwó gbèsè tó fi ṣe birthday ní last year tó bá lọ rà ní kí lorúkọ ibi tó máa ti ń ta yẹn tó bá lọ rà níbi tó máa ti ń ta Rosula gan tó rọjà ten thousand pounds gan pàápàá gan ó sanwó láàrin one month ó sanwó láàrin one month yẹ ká pé one month àbí one month after àbí one month something ká tiẹ̀ fún ní one month èló làwọn rà wọn ò tí ì rajà two thousand wọn rajà one five o tí wọn san tán fún odidi ọdún kan ṣé irú àwọn èèyàn lè máa gbàdúrà pé ní kọ́sítọ́mà fún irú àwọn olórí búkú yẹn ẹ mọ̀ pé olórí búkú somebody ni irú àwọn èèyàn yẹn àwọn tó lè jẹ́ kó ní lọ síwájú ẹ kó sì dànù kó wájú mi ẹ wá wá síwájú mi wá rajà ẹ̀yin olórí burúkú ẹ̀dá olówó ni mo pè olówó ni kó wá síwájú mi oníṣòwò lòṣì tó máa ma jẹ́ kí n máa fẹ̀ fún tó máa ma jẹ́ kí n máa bínú because mi ò kí n bínú torí ìbínú mi ò dá torí mi ṣe máa ń kàn máa ṣe ń kàn báwo ṣe máa rajà lọ́wọ́ mi láti one year ago over one year to wá kó gbogbo kìíní yẹn níjọ́ yẹn tó fi ọ̀rọ̀ tútù fi kó gbogbo ọjà wájú mi tí mo dẹ̀ wò bẹ́ẹ̀ responsible person ni. àbí ta ló máa sọ pé òun mọ ṣába kò sẹ́ni tó máa sọ pé òun mọ ṣába náà ọkọ àǹtí mo like woman yẹn gan I love her wife dearly ojú màmá yẹn dẹ̀ mo ń tì mi ò dẹ̀ ti ju anybody mọ́ mo lè mo tẹ kígi bọ àwọn gan lójú nonsense tí mo ṣe láìkì wọn tó gan nígbà tí kíní tí cancer board ṣe bí ọ̀dọ̀ cancer board nìyàwó wọn wà ọ̀dọ̀ cancer board ló wà dàn mí ti tó rí ẹ̀ láyé mi láti fi bá wọn jà mo lọ́ọ̀bù wọn pa ni mo sì lọ́ọ̀bù wọn pa ni mo dẹ̀ máa ń bá wọn ṣeré a máa ń ṣe bísínẹ́sì papọ̀ náà mi ì jẹ́ kí Facebook ń wo àárín mi àti wọn nítorí tí wọ́n gángan mo ṣe sọ̀rọ̀ láti jọjọ́ yìí màá pè wọ́n báyìí màá pè ìyàwó wọn àwọn tiẹ̀ ló tún wá jẹ́ kí n bínú màá pè wọ́n wá ní ẹ ṣáwọn làwọn rajà lọ́wọ́ mi ni mi ì lè pe ẹni tó rajà lọ́wọ́ mi ẹni tí ò gbé kọ́ mi ẹni tí ò gbé kọ́ mi kò gbé kọ́ mi mọ́ phone number ọ̀rẹ́ mi ni máa fi pe Sábà tá máa fi wá gbé wọn ọmọ pé mi ni òun ló ṣe máa píìkì kọ yìí àwọn máa dé ní dọ́là dé ní dọ́là dé ní dọ́là ẹ̀ ń ṣinú ni èmi ni èmi ò lọ́mọ tí máa bọ̀ ni Abi mo ní nǹkan ma máa fun. fún ṣe gbọ́ pé Anamáyọ̀wá ṣaṣẹ́wó rí nínú UK ni ẹ ti ẹ lọ mọ́yàn wa na. tó máa ń dómi náà àbí tó bá níyàwó kan lé tó yẹ pọ̀ kú ẹ máa ń dómi bọ́sìtà náà ó ṣí èrè ni tó o bá bọ́ síta o dẹ̀ lọ parẹ́ dànù bọ́ síta náà tí bá ti dó ọkọ ẹ̀ tó wáyé pé ọkọ ẹ̀ ni mò ń dó tó fínánsì mi bọ́ síta ó lè gbé ẹrù tí mò ń gbé láyé mi nì yálà ìyá yín ò lè gbé bẹ́ẹ̀ ṣe pé méjì gan tẹ lọ́kọ tẹ níyàwó yálà ìyá yín ò lè gbé ọ̀hún máa wọ̀ yá ẹ̀ ni adé tún máa calm cool máa tún máa low cool mi ò gbádùn sí yìí o mo sick gan mo sick gan sìn. Si mo ti fún wọn ní length yeah mo ti fún wọn ní full length ẹ wo ẹyin yẹn náà tó sanwó fún odindi fourteen months ó tún fẹ́ wá kó ọjà ní last month máa wò pé ṣáwọn people wey be nuisance lèèyàn ṣé ó wò bóyá wèrè lèèyàn àbí ẹni yẹn kò kò mọ nǹkan tóun ṣe ní àbó ti sáré gbàgbé ni tó rajà tí ò wọ four thousand pounds tó san fún odindi fourteen months tó máa ma san hundred hundred pound lọ́sẹ̀ ọ̀sẹ̀ ìgbà míì hundred pound ló máa san fún odindi oṣù kan tí mi bá pè kò ní sanwó ṣé mo lè tajà fún wéèyàn bẹ́ẹ̀ yẹn ṣáà owó kú ẹ̀ lórí fóònù mi never ìwọ tí bá fi lè ti kọ never fún kò sí nǹkan tó lè yọ never yẹn kúrò ń bẹ mọ́ títí láéláé never lówó kú ẹ̀ lórí fóònù mi tí bá gbé fóònù mi síta ẹ máa rí never never never tó ṣe pọ̀ ńbẹ̀ mélòó nínú wọn ni mo gbé wá sórí social media èyí tó gbowó sá lọ́gùn mi ò tí gbé wá sórí Facebook but you want to prove that ẹ ya wèrè èló ni mo gẹ́ni nínú ọjà tó gbé lọ ṣé bó ṣe ń tà ní woolish mo ṣe tà ní mi understand ṣé bó ṣe tà ní woolish mo ṣe tà ní ẹ dẹ̀ máa gbé owó èèyàn sá lọ ẹ tún lọ kó ọjà mi ẹ fi lọ ṣe ẹ lọ fi ṣèdúpẹ́ ní church ẹ lọ fi ṣe thanksgiving nígbà tó ṣe patí tán ó tún padà wá wá kó gàrí wá kó èlùbọ́ wá kó ẹ̀wà. ó lọ fi ṣe Sunday Thanksgiving gbogbo àwọn tó gbé tó fún ní gbogbo kinní yẹn sìn wọn ò ní mọ̀ pé wọn ò tí ì sanwó àwọn yẹn máa ti jẹ́ tọ̀nà wọ́n máa ti jẹ́ oúnjẹ yẹn tó wá ti oúnjẹ mi gba wọn ò tí ì sanwó ti tèmi ṣé mi kò wá lọ́fẹ̀ẹ́ ni ṣé ẹ̀ ṣì rè ẹ mọ iye tán fi ń cleansing ni àbí àkọlẹ̀ wà tí mo wá bẹ̀yìn tí mo wá six point five ẹ wò bẹ́ẹ̀ mi ṣaṣẹ́wó ni mi ṣaṣẹ́wó torí mi mọ́ bí tí ma ti lọ ṣe mi ò dẹ̀ kí ń jalè mi ò mọ bó ṣe ń bó ṣe ń yíwọ́ lórí íńtánẹ́ẹ̀tì mi ìdẹ̀ mọ bó ṣe máa ń pààyàn mi ìmọ̀ bí tó ti ń club house nínú ìlú yìí mi ìmọ̀ bẹ̀ mi ìmọ̀ kan tó ń ṣe lé mi ìmọ̀ owó aṣọ tó ń wọ̀ club mo bèè lọ́wọ́ ọ̀rẹ́ mi ń kan ní pé ah àmà ah, tiẹ̀ tí lọ sí club rí mo ní etí ẹ̀ ní sùúrù tábà tiẹ̀ máa lọ sí club aṣọ wo la máa wọ̀ lọ síbẹ̀ olóhùn tiẹ̀ mọ̀ mo ní àṣé ah, kò ní dáká tiẹ̀ lọ́jọ́kanjọ́ kan ṣá mo ní sọ ma gba àwọn aṣọ báyìí ká lọ sí club pẹ̀lú aṣọ yìí ọ̀rẹ́ mi yẹn fẹ́ rẹ́rìn kú mo ní máa dáká iṣẹ́ níjọ́ kan káwọn náà tiẹ̀ mọ̀ pa lọ club ẹni ò lọ club mi lọ pátì mi mu sìgá mi ò jẹ́ ẹ wá ní tún sanwó mi ebi máa pa yín kò ní mi ò ní gbà o mi ò ní gbà ọlọ́run mo fi ṣe lẹ́rìí mo ò ní gbà ṣé kò yé yín mo ò ní gbà tí bá ti ṣe tí bá ti ṣe owó fún ọ̀sẹ̀ kan máa pe nàìjà mo ò ní gbà o ṣábà o máa sanwó yẹn bó o san lẹ́rọ̀ wàá san wàá san síbòmíì bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbẹ́sẹ̀ mi kúrò lórí aṣọ ajé ni ṣé kò yẹ ajé mi ni kò sẹ́nì kankan tó gbé ajé mi lọ láyéláyé tó tún jẹ́ bákan náà mọ̀ àfi tó bá yẹ pé owó tí mo fi ń tajà ọkùnrin ni mo ń dó tí mo fi ń rówó yẹn ni ló máa lọ scot-free ṣùgbọ́n tó bá jẹ́ yí pé làálàá mi mo fi ń rí owó àágùn mi mo fi ń rí owó o ò lè lọ scot-free ajé ò ní jẹ́ tiẹ̀ o ò lè gbajé mi lọ kájé jẹ́ e mo. àfi kò má àfi kò ya sanwó mi o torí bó ṣe máa rìn ní twenty twenty four máa sọ sí ẹ máa ṣe ajé máa sá fún ẹ pátápátá tí wọ́gun ò ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ nínú ìgbésí ayé ẹ̀ ní ti rí ọjà mi mo le gba àjẹ́ nítorí ẹ̀ ṣé kò yẹ mo lè gba àjẹ́ nítorí ọjà mi kò sí nǹkan tí mo lè tójú bọ̀ nítorí ọjà mi pé mo ti go far mi ò lè ṣubú àfi tẹ́ bá máa ṣubú dànù mi ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá it's over eighteen years mi ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so kò possible kí n ṣubú àfi tẹ́ bá máa ṣubú mi nígbà o mi in two weeks kẹ kí ló dé ẹ̀sùn ó ti pẹ́ jù náà. ṣé kò síná ní nàìjà ni àrùn níná kò sí nọ́dì ń bá mi sọ ní ìlú gbé kàn yín sí ẹ jẹ́ máa lọ because mo ń bínú gan let me just let me just go and calm because ká lọ wo Lizzy ẹ jẹ́ ká jọ lọ sọ́dọ̀ Lizzy ṣèbí Lizzy ṣì wà bẹ́ẹ̀ ah nọ́nsẹ̀nsì ni nà ẹ wo kí ló wúkọ ẹ ẹ mọ mọ́ni tó wà ní eh, kí ló wúkọ ẹ tó wà ní eh, kí ló wúkọ ẹ Lucian ẹni tó wà ní Lucian tó máa ń ta noodles yẹn ó yẹ kí ẹ mọ nínú Lucian market a àwọn Pakistan yẹn tó wà ń bẹ ẹ wá wádùn noodles kan wá kó náà àná ni wọ́n pè mí àná ni wọ́n pè mí pé ṣé mo lè gbé noodles wá fún àwọn mí ní mi nílé wa wọ́n máa ń pè wọ́n ní àmẹ́ àmẹ́ ní Lushan ọ̀dọ̀ mi lọ́mọ tí wọ́n ń kó noodles náà àná ni wọ́n pè mí tí mo sẹ́ndì àdírẹ́sì ibi tí mo wà ń sìn fún wọn because èmi máa ń gbé noodles lọ bá wọn mo dẹ̀ sọ fún wọn pé gbogbo driver wa wọn ò ṣiṣẹ́ mọ́ wọn náà wọn máa wá wọ́n lè wá ewájú noodles tán kò yẹn wọ́n sanwó torí wọ́n ti pè látànà mo ti send the price fún wọn wọ́n dẹ̀ ti sọ mélòó tán fẹ́ ó dẹ̀ dé báyìí wọ́n dẹ̀ sọ pé kí n kọ invoice fún wọn mi dẹ̀ kọ́ wọ́n dẹ̀ fún mi lówó because a ti sọ̀rọ̀ láti àná bọ́jú owó báwo mi ṣe bẹ́ẹ̀ yorùbá máa gbé owó ẹ̀ dání ni thirty p èèyàn máa fi thirty p ìtajà ẹ̀ tún gbé owó yẹn dání ẹ̀ ń ṣe eré ní. ẹ tún gbé owó yẹn dání èèyàn máa fi thirty p ìtajà kí mo fẹ́ fi thirty p ṣe láyé mi tó bá kí n ṣe pé èèyàn ń ta gbogbo ẹ papọ̀ ṣé thirty p máa sanwó ilé yìí ni ẹ máa mẹ́ni thirty p ti máa kó jọ ní tó sanwó ilé ẹ ń ṣinú ni ṣé ẹ fẹ́ sọ fún ẹ fẹ́ kí n máa dóko olóko ni ẹ fẹ́ sọ mí dolòṣì ni láìpù tí òun yàn láìpù tí ó wùn yàn ẹ fẹ́ kí n gbégbé sí ayé máa gbá ọkùnrin ọlọ́kùnrin sùn ni kémi náà yẹ̀ṣẹ̀ máa wá olówó kiri bíi ti ṣẹ̀pẹ̀tẹ̀ mi. níbi wọ́n wá ń ṣe láìfù mi díẹ̀ báyìí áàfin máa fi máa tọ́jú ọmọ mi ẹ̀dẹ̀ máa ra jẹ ẹ̀dẹ̀ máa kówó dání ṣé mo bò yín láṣìírí ni èèyàn á bò àṣírí yín ẹ ìwà ní bojú wẹ̀yìn bí ẹni tó bò àṣírí nìyí yá fún lówó ẹ̀ ẹ má máa gbé ẹ̀mí èèyàn gbóná. àwọn kí ló wúkọ ẹ àwọn tó fẹ́ wá ṣe uh, túmà àbí trauma dẹ̀ àwọn ló sọ pé àwọn ni wọ́n late àwọn ló ń ṣe pàwọn pàwọn lórí fóònù mi látẹ̀kọ́ ń jẹ́ ti mísì kọ́ wọn. please please call to return the call for what ìwé máa dé bìbà why will I come àbí mo ti kọ́ ni ibẹ̀ sọ pé ẹ̀wọ̀n lè owó èmi ń ṣe jollof rice ẹ máa jókòó ń ṣe jollof rice fọmọ mi hmm. ẹ wo mo ń lọ jàre ẹ má má dáwọ́ lóhùn know that you are selling on credit ẹ gbọ́ dáadáa ṣẹ́ni tó wá bẹ́ẹ̀ yín sì ṣe mọ̀ pé ó fẹ́ ra credit ni ó lè mọ̀ náà ọlọ́jà ni tó bá jẹ́ ọlọ́jà wàá mọ nǹkan tí mò ń sọ èèyàn tó bá wọlé wá bá ẹ do you understand i don't normally no kí n ta gbèsè ní í ṣe bẹ́ẹ̀ kíkọ èyí ọjà ta máa ń tà tó bá gbé ọjà fún customer nsìn ṣe mọ̀ pé ẹjọ́ máa calculate wàá dẹ̀ fún ní invoice níjọ́ kejì níjọ́ kejì tó fún ní invoice yẹn máa fún ẹ lówó bí mi ṣe máa ń tajà mi nìyẹn nítorí pé tí bá dúró síbẹ̀ time máa lọ kò ní sí time tí máa lọ mọ́ ọmọ mi ṣe pé wọ́n ra gbèsè èmi ni mo lè dúró láti jẹ́ àṣe calculation gbèmí ti mọ gbogbo ọjà tó ń fẹ́ gbogbo ọjà tí mo kó wá ó sì wà lórí WhatsApp between me and them ní ìta gbèsè bọ́n tó pé mo fẹ́ lọ mú ọmọ mi ní school mi ní ní choice láti gbé ọjà yẹn kalẹ̀ kí n kàn máa lọ́ntẹ̀ mi because ọjà yẹn pé má kàn ṣẹ́ẹ̀kì ẹni má kàn má lọ ni because mi mi ní time láti dúró láti gba owó because máa mọ́ ọmọ mi ní school wọ́n dẹ̀ máa sanwó mi fún mi ṣé tí ẹni tá mi àti ẹjọ́ ń so èdè kan náà tó bá wá wá tó kó ọjà rẹpẹtẹ kí ló dé tí mo ṣe lè release ẹ̀ ṣebí ọlá èdè tájọ́ ń sọ ni ṣebí ọlá ibi tí tájọ́ wá ni tó yẹ pé wà wá fún wà wá fún mi ní stress kó tó wá sanwó yẹn màá wá máa pè ò gbé kọ́ mi wá máa ignore mi ta ni ẹ́ tó ń ignore mi ta ni ẹ́ ta ni ẹ́ tó ń ignore mi. ọmọ tí ọjà yẹn ti ṣe fún so many people nínú ayé mi inú ẹ̀ ni mi ní extra oko tí mo lọ ń dó ń ta boyfriend mi tí mo ní oṣù kan nìkan ló máa fi fún mi five hundred pound ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló máa fún mi london hundred pound èmi mo sọ pé kó kó máa fún mi five hundred pound lóṣù because ìgbà mi ọ̀sẹ̀ yẹn ó lè jẹ́ mẹ́rin ni wọ́n máa jẹ́ four hundred pound nítorí pé mo dẹ̀ máa ń ba fi sóúnjẹ ni hundred hundred pound yẹn mo máa ń ba fi sóúnjẹ lọ́sẹ̀ọ̀sẹ̀ ni kò ń ṣe pé ó fún mi lówó ẹ̀yin olóṣì tí ọ̀n bá rí yamayama náà ẹ̀yin náà sọ pé ó ti rí yamayama o ó ti rí yamayama ìwọ ló máa tajà tó ò ní ní ńlá rí nídìí ẹ̀ wọ́n dẹ̀ wá páàkì ọjà ẹ̀ tẹ bá rí mi náà bí ẹ bí ẹ wọ́n yẹ páàkì gbogbo pọ̀ mọ́ mi níjọ yẹn tẹ bá yẹ páàkì gbogbo gàrí ní last year yẹn. I don't do it. Nǹkan tí n bá ní òun ló máa ń tẹ́ mi lọ́rùn. Nǹkan tí n bá ní òun ló máa tẹ́ mi lọ́rùn. Ẹ má bínú. Nǹkan tí n bá ní ló máa ń tẹ́ mi lọ́rùn. Ọmọ mi máa ṣe birthday ní January ó máa pé eleven hundred pound ni mo ní lọ́kàn lájọ tó ti ṣe birthday ten years hundred pound yẹn dẹ̀ ni màá ná. Birthday eleven years yẹn o hundred pound ni mo ní tí mo fẹ́ náà mi ní kọjá yìí mi ẹ máa bá mi dúpẹ́ ṣé mo mọ̀ pé mo máa síkì ní o mọ̀ náà mi ì jẹ gbèsè kankan ẹ wo tíṣà tó máa ń ṣe lẹ́sìn fún máyọ̀ wọ́n máa ń ṣe lẹ́sìn fún máyọ̀ wá àwọn méjèèjì wọn ò gbà pé kí mọ́ ọmọ mi kúrò lọ́dọ̀ àwọn ah, mo ní ẹ̀yin lẹ máa jẹ́ alákọ̀ọ́kọ́ gbèsè tí máa jẹ ọ mo ní mi ní sùn o. Only because you are a good mother. Anytime you have money, come and pay money. Eh? No. Because only permanent teacher tó jẹ́ mass in the column ń kọ́. Ó dẹ̀ another one to jẹ́ your ìyẹn máa ń kọ́ permanent teacher to get mass in the column máa máa kọ́. Ìyẹn ó any ń ṣe ìkejì ó máa ń kọ́ ní gbogbo iṣẹ́ tó máa ń ṣe ní school so èwo la fẹ́ filẹ̀ nínú àwọn méjèèjì a lè fi àwọn méjèèjì lẹ̀ bọ́ mi ò lówó tí màá máa fi san nígbà tí àwọn méjèèjì ò gbà àfi bíi pé wọ́n lọ bára wọn sọ̀rọ̀ níwọ̀n dẹ̀ bára wọn sọ̀rọ̀ wọn ò mọ́ra wọn rí àwọn méjèèjì ò mọ ara wọn rí àwọn tíṣà méjèèjì wọn ò mọ wọn rí mo ní láti máa wá owó yẹn ni tí mo rí owó báyìí mo kọ́kọ́ san two weeks two weeks on the fifteen oṣù yìí sìn on the fifteen oṣù yìí torí two two weeks máa ń san sìn tó bá ti di on the fifteen oṣù máa tún san another two weeks mo ṣáà máa ń lé owó lẹ́sìn ọmọ mi mi ò mọ bó ṣe ń jẹ gbèsè nítorí mo ṣe lè wọ ṣáfìtì mo lè wọṣọ ṣáfìtì because èmi ò lè jẹ gbèsè èmi ò mọ̀ ṣe mi ò mọ̀ ṣe báńkì mi lọ ìsìn nìyà lẹ́yìn tí mo sì kì í wọ́n fẹ́ mi ní thirty k fún ẹmọ christmas tá à ń ṣe yìí ọ̀hún kí lorúkọ kí ni tẹ máa ń gbà ní báńkì yẹn téèyàn máa sanwó díẹ̀ díẹ̀ owó díẹ̀ díẹ̀ kí ni kí ni káàdì tó thirty k mi ìfẹ́ ni mo wọnú báǹkì yẹn lọ ni lọ dáa padà ibi tí orúkọ mi dáa dé thirty thousand wọ́n fẹ́ fún mi mo dáa ké yẹn padà mo ò ní sùn nulẹ̀ kí mo fẹ́ fi ṣe wọ́n ní mi lọ fọ́lùdé mi ní ti bá lọ fọ́lùdé tí bá tiẹ̀ máa lọ fọ́lùdé máa lọ jẹ gbèsè láti lọ fọ́lùdé àmì ah, ní àkíní ṣe bẹ́ẹ̀ nílùú wa ẹ mọ èèyàn tó máa ń yàn ni yàn ní báǹkì ẹ mọ tẹ bá ní báǹkì ṣe mọ̀ pọ́n máa yan èèyàn kan fún yàn ní bank kí ni àwọn iṣẹ́ táwọn yẹn máa ń ṣe yẹn ìyẹn ló wá ṣàlàyé mi ní mi ò fẹ́ sẹ́ ẹ̀ ah, àbí dandan wà ń bẹ kí ló dé tẹ fẹ́ fọ́ọ̀sì owó ìsinmi lọ́rùn mi ò fẹ́ mi ò gbà náà ẹ ń gbé fún mi kí mo fẹ́ fi ṣe wọ́n ní ah because mo lè fi ṣe house infu kí wọ́n fi tún lè ṣe bí mo fẹ́ fi ilé ìwò lọ́n tún ṣe mo fẹ́ fi adúgbò owó yìí tún lè ṣe ẹ̀dẹ̀ máa ma yọ ẹ máa ma gbà lọ́wọ́ mi wọ́n ní ẹ mi ò fẹ́ health ni ò gbé gbogbo wàhálà tẹ́ ń fún mi health mi ò gbé mi ò fẹ́. ẹ ti sáré gbà àyà wá fún yín á wá fún yín ní gògògóńgò lọ́rùn ẹjọ́ mo mò ń lọ mo fẹ́ fi ṣe ẹ sọ fún mi kí mo fẹ́ fi ṣe house house house house in full nọ́mbọ̀ kéèyàn tún kéèyàn tún inú ilé ṣe house um, house reno renovate mm -mm, english yẹn kọ́ ló pè house um, house um, house mi mo english yẹn ẹ̀yin máa mọ english yẹn yín tẹ̀ kàwé kéèyàn bá tún lè ṣe kéèyàn fẹ́ tún lè ṣe bóyá o fẹ́ ra ṣíà um, sílé o fẹ́ ra bẹ́ẹ̀dì tuntun kọ̀ọ̀kan máa lọ fi thirty thousand kìíní ṣe mo ya wèrè ni house um, um, irú english wo lẹni yìí kọ báyìí irú english wò lè ṣe english lè lè ṣá ṣe lè jẹ́ english wáyé. Um, ah, ah, bísí tún wà english yẹn ni bish ah, ẹ wo english tẹ kọ sílẹ̀ ni ṣé english lẹ kọ ṣá french ẹ tún fi bísí sí ni tẹ bá yọ bísí yẹn kúrò mẹ a kù a kù um, uh, uh, ó kù díẹ̀ tí ó máa di payment ó kù díẹ̀ tí èèyàn máa sọ di payment um, um, ment ment ni end yẹn mi mọ English tẹ kọ́lẹ̀ o mi mọ English tẹ kọ́ yẹn ṣé kò yẹ yín sìn how something ní ṣá kéèyàn ṣáà tún lè ṣe mo ní mi ò tún lè ṣe mi kọ́ mo ní ṣé mi mo ní lé ni tí ma fi wá tún lè ṣe ma fa dúró yẹn tún lè ṣe èmi ti ra lé ni tí ma fi fi adúró owó yẹn tún lè ṣe ní ìfẹ́ ẹ má fi tipátipá gbé sí mi lọ́fun so ẹni tí wọ́n máa ń yàn fún yàn ní bank tó ti eyín sìn tó tó jẹ́ pé tá a bá ti ní wàhálà mi ìmọ̀ orúkọ tó máa ń pè ní ìmọ̀ English ẹ̀ bọ̀ téèyàn bá ti ní wàhálà as in um, tẹ bá ṣàtì ní wàhálà nínú àkáǹtì yín ṣáṣó ti yé yín sìn ẹni yẹn ló máa bá yín ṣe dáadáa ibi tí bí wú o mi ò màmá àwọn tó ń yọ owó nínú àkáǹtì mi ẹ̀hẹ́n bí wú àná yẹn sìn ẹ̀jẹ̀ ń ṣe fún yín ẹ̀jẹ̀ ń ṣe fún yín bí wú àná ń sìn mi ì mọ ẹ̀wọ̀n ní tó yọ bíi ninety five pound kan ninety five pound twenty five p mi mọ ilé iṣẹ́ yẹn tó yọ ó sọ pé àwọn jẹ́ oríṣin mi mọ ilé iṣẹ́ yẹn wọ́n tún wá yọ wọ́n láwọn jẹ́ PSI wọ́n yọ three ninety nine ní ìmọ̀ bí tán ti wá ní ìmọ̀ tán ṣe ṣe mo ṣáà pé àwọn tó máa ń fún wa yẹn àwọn ṣáà ló bá mi wá ẹni yẹn wọ́n wá lọ pé ṣé káwọn gbé um, gbé wọ́n jalè sórí ní ẹ má gbèsè torí pé tó bá ti gbé wọ́n jalè sórí àkáǹtì ẹ̀ tó bá fẹ́ transfer owó fún yàn kò ní da tó bá fẹ́ ra nǹkan sìn o ò ní lè tètè sanwó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ báǹkì ò ní release owó yẹn wọ́n ní kó má gbé pé bẹ́ẹ̀ ni yẹn kọ́kọ́ bá mi stop owó yẹn ni mi ìfẹ́ kán sọ pé wọ́n jalè mi ìfẹ́ ẹ má wọ́n jalè mi kàn mọ ilé iṣẹ́ tó jẹ́ ni bóyá washing machine dẹ̀ ni because olórí burúkú wọn kọ́ máa ṣe insurance insurance tó tún gba bóyá washing machine ní three ninety nine yẹn insurance washing machine bóyá òun ni màá pe coris because tó bá jẹ́ coris ló yẹ kó jẹ́ coris nínú àkáǹtì mi ni kò yẹ kó jẹ́ psi kí ló ń jẹ́ psi èèyàn mẹ́ta ló yọ owó nínú àkáǹtì mi lánàá àti thirty one pound something lánàá àdẹ̀mọ̀ wọn so àwọn tí wọ́n máa ń pè ní tó máa ń fúnyàn ní ní ibi iṣẹ́ ní báǹkì tó máa ń báyàn ṣe kínní ẹni yẹn ni mo wá pè wọ́n wá bá mi ṣẹ́ẹ̀kì ẹ̀ wọ́n wá ń ṣàlàyé fún mi mi ní mi mọ̀ wọ́n rí mo ní tọ́mọ mi bá ti dé tọ́mọ mi bá ti dé màá lọ́ọ̀gì padà síbẹ̀. Si mo ní kó má lọ jẹ́ ápù kìíní ẹ̀ ni ápù kìíní ẹ̀ ló máa jẹ́ kìíní ápù yẹn ó kọ́ lè dédé gbé torí pé mo ti mísì torí mo rí káàdì kan nísìn mo mísì wọ́n sọ pé pásù méjì mo mísì ẹ mọ̀ pé mi sí ilé mo mísì pásù méjì kó má jẹ́ pé ápù yẹn ló lọ ra nǹkan láti ọ̀dọ̀ Máyọ̀wá tí wọ́n fi yọ àwọn owó tán yọ yìí because mi ò ra nǹkankan tí bá ṣàrajà màá mọ̀ pé mo rajà bí mi ò rajà but anytime tó bá ti gbé laptop tó bá ti gbé iphone uh, kilo lorúkọ kíní apple laptop yìí tó bá ti gbé fún Máyọ̀wá báyìí nítorí mi ṣe máa ń gbé lọ sí storage but nítorí pé mi jẹ́ láti last week mi ì gbé so tó bá ti gbé kíní yẹn dé màá mọ̀ nǹkan tó jẹ́ because àsílé tani mo wà lé ni màá gba kíní yẹn màá wò pé kí ló tún wà ọmọ mi ti dé mama your jollof rice with chicken I make chicken for you where are you which bus stop eh yeah okay so where are you gangan gan.